الذي حرم القتل إلا بحقه وجعل من كبائر الذنوب القتل عدوانا وظلما وجعل الله سبحانه وتعالى لولي المقتول سلطانا أحمده على هذه الحماية العظيمة وأمجده وأشكره على نعمه الضائفه وباطنة وخاصة نعمة الإسلام أشهد أن لا إله إلا الله شهادة من يرضي رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث برحمة العالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أمة إيمان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 قتل نفسا متعمدا وعده الله سبحانه وتعالى بجهنم خالدا فيها وهذا قول الله سبحانه وتعالى في سوره النساء اعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم قال له فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما أمة إيمان قد أخبرناكم أن الفقهاء اتفقوا على أن نوع على أن القتل له نوعان قتل عمد وقتل قدر ولكنهم اختلفوا في زيادة شبه خطأ شبه أمر ولكن الحنفية جعلوا أقسام القتل خمسة خمسة وزادوا ما جرى مجرى الخطأ وكذلك القتل بالتسبب وما زلنا في بيان هذه الأنواع وأقوال العلم لنعلم أن الله سبحانه وتعالى كرم النفس كيف لا وهي من لله سبحانه وتعالى ليس مدا للإنسان وقد فرض إسلام المسلمين أقرأ الإسلام يقول النبي صلى الله عليه وسلم القوم رجع من يده الأمة الله يقصد رجعه báyìí ìsàlẹ̀kùn kí alẹ́bí báyìí ìsàlẹ̀kùn ra rẹ̀ àti àwọn àfihàn sọ̀hábà rẹ̀ kí àwọn alẹ́bí tọ́lá wọn lọ́wọ́ tẹ̀pẹ̀lú àjẹ́kì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀ṣọ́dá níjọba ìjọba ẹ̀rọ ìrìnàjò ẹ̀sìn mo ń fi àsìkò ìfúnra tó ti dẹ̀rọ àwọn ọ̀sùn káàrọ̀ ìwà tààrà kí ẹni ìṣòro lẹ́yìn tí ìbẹ̀rù rẹ̀ wé àníkàkùnkọ ọlọ́ni kápọ̀ lóye òun náà ni àwọn mẹ́lẹ̀ tọ̀sọ̀ náà tọ̀sọ̀ sáájú wa òun náà ni àwọn mẹ́lẹ̀ ṣe ìṣọ́kùn àwọn àníkàkùnkọ àwọn àti àwọn ọ̀sùn káàrọ̀ ìwà tààrà jẹ́ ìpáyà ìtọ́ dákò gbèsè àṣọ di àṣọlọ́wọ́ ìdìbò náà lóye kíṣà ìtọ́ ìgbẹ́kẹ̀ẹ́ ìbọn ìgbọ́rọ̀ wa gbogbo àdáwà ń bí ọ̀ṣun ẹnìkan ò lè yá lọ́dọ̀ rẹ̀ àwọn sùnkánná wọ̀ tààlà àti kọjá ìpè kọ̀ọ̀rọ̀ rẹ̀ tó ti kọ́kọ́ da ìgbàgbà lọ káàkó tó kọ̀ọ̀rọ̀ wa kí ọ̀dà ìgbàgbà lọ tó fi ìpayà ọlọ́wọ́ sùnkánná yìí. bákan náà sọ wa níbi òṣùwò ní ìbáyìí ìpayà àti kọjá ìpè ti ìwà òkú lọ́wọ́ tí màná bèbí kọjá ìpè èyí ọ̀dà nígbà tí màná bèbí kò lè dá nítorí àwọn sùnkánná wọ̀ tààlà tó pé nínú ẹ̀yìn tí dáadáa ọmọ ẹgbẹ̀rún ẹ̀ jáde ọlọ́run wà fún ọ̀nà sẹ̀yídà kí nǹkan dáadáa ní ẹ máa bẹ̀rù níbi ẹgbẹ́ pẹ̀lú wíwá lọ́ra dá tàbí ìbálẹ̀ dákòókò ẹjọ́ máa balẹ̀ dákòókò wọn bẹ̀rù ọlọ́run ní ìjẹjọ àbáwọ̀ náà tó lọ́rọ̀ ọmọ àpá ní tó sọ alẹ́jọ́ ká máa mú ara ẹnìkan ká lọ máa fi ṣe ìwòsàn lára ẹnìkan ọ̀rọ̀ náà máa kó àṣọ ilé àṣàlàyé ẹ̀ bákan náà sódú mẹ́jẹ̀ àṣàlàyé rẹ̀ bákan náà mẹ́jẹ̀ mi ṣe lára tí wọ́n fẹ́ ṣe ìpolówó àti àbí mẹ́jẹ̀ mi pẹ̀ lára dókítà náà ní pẹ̀ lára ẹni tí wọ́n fẹ́ tọ́jú náà àṣàlàyé ẹ̀ bákan náà tí nǹkan ìbáwá padà sábà ní ikú táwa ní ikú ìkọ́sẹ́ẹ̀sì ìlànà sábà ìlọ́wọ́ gbé ọkọ pe ọmọ ìtò ti pààyàn àbótí ẹ̀rọ kó pààyàn tí ọ̀rọ̀ ẹ̀rọ lọ́wọ́ wa tó gbọ́dọ̀ lọ ìwé fàlọ́sùn kánáwà dáadáa àti ẹ̀tọ́ ẹbí tó ti pààyàn náà lórí ọmọ bá tó lé ìsìn oko sí mẹ́ta mùsùlùmí lẹ́yìn sí ẹ̀sìn pa káwọn ìlú ẹ̀dá mùsùlùmí kí ni ẹ̀tọ́ ẹ̀dá yóò sì wọ̀ mùsùlùmí lẹ́yìn pa káwọn ìlú ẹ̀sìn mùsùlùmí kí ètò ìtọ́jọ́ pé àdéhùn bẹ láàrin àwọn àti ẹ̀ pẹ̀lú ìjọba ìṣẹ̀lẹ̀ kí ni nǹkan náà sọ adarí agbọ́dọ̀ sí ṣùgbọ́n ní ìgbẹ́jọ ibi tá a dé orí àti láti ìlú kàṣàkùnrin yìí lẹ́yìn ọjọ́ tó lọ sí sábà ní ikú tó fi pa ẹnì kan kí ni ìdájọ́ ẹni tó lọ léde kí èsì ìbàlágà ó ní kọ́lọ̀ lè bá àyàn kí ìdájọ́ rẹ̀ kí ni wọ́n sì kọ́ ìfi nǹkan sí oúnjẹ fún yàn tó tàn dé ewu èyí ṣe ọlọ́pàá ìlànà èèyàn òun ṣùgbọ́n tó fi lè pa ọ́n náà kó tó ṣe sábàdé rẹ̀ àṣàlàyé ilé náà ní ìjẹyọ. bọ́tẹ̀ náà kéèyàn ọ̀rẹ́ ìjọba ìpáyà ẹni ọ̀rẹ́ ìjọba ìpáyà ìpínlẹ̀ ìlúgbèsì sẹ́ni tó ọ̀rẹ́ sọ́gbọ́n àbí ọ̀gbọ̀n tí ọ̀gbàgbọ́n lọ́rọ̀ àwọn àgbègbè tó bá jẹ́ kọ́gbọ́n àbòpé méjì ǹjẹ́ tọ́rọ̀ ìyọ́ lágbára lórí rẹ̀ àbí ọ̀lágbára lórí rẹ̀ kí ìdájọ́ tọ́ra wà lórí rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ lórí rẹ̀ ṣe ìwé ìdájọ́ ìkéde mẹ́rin wá ní kọ̀ọ̀rá ní kúkúbà lórí ibi tí a ti bẹ̀rẹ̀ òun náà ni amúlù sọ̀rí wà amúlù mẹ̀lẹ́ọ̀lì wà amúlù alimadu tí wọ́n lè bá wọn má ṣe tí wọ́n lè náà má pa àyànjẹ kó ṣe é kí ni ìdájọ́ ọmọ ẹgbẹ́ tí ètí ìdàgbà tí ọmọ ọ̀tọ̀ yàtọ̀ sí tó lè bá mọ̀ nípa ẹ̀ ní ìdájọ́ ilé bákan náà àjọmọ̀ àtún ẹni tó kòwò kọ ọ̀pọ̀ dáadáa àmọ́ sọ̀rọ̀ àti èdè tó di ìlú lọ́fẹ́ pátápátá ṣùgbọ́n káàkó lè pè ní ìbèrè kan náà káàlè pè ní ọ̀sá ọ̀sá gọ̀ pípọ̀ táàmù ọ̀gọ̀ kọ́lọ̀ lè mọ̀dà pẹ́lẹ́ ní o lè mọ̀ èrò kí ni ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ ìtọ́kọ̀kọ̀ alùpùpù ní gbogbo àwọn àfáà pátápátá ní wọ́n pa ọ̀hún pé amúlù sọ yìí ìmàmá kéèké láti pààyàn amúlù mẹ̀tìlónì ìmàmá wèrè láti pààyàn amúlù alìmàtù ìmàmá ẹnì ọ̀dẹ́gbẹ̀rẹ̀ láti pààyàn ìmàmá pààyàn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n nínú ṣẹ̀ríà òní máa jẹ́ bọ́tà áwùjọ òní máa jẹ́ ìmọ̀ àbọ̀pọ̀ àyàn ní stéèpù rà máa kà sí nítorí pé àwọn kankan bẹ tó ti lò nínú ìsẹ̀mí wọn àwọn kankan ti lò nínú ọpọlọ wọn wọn ní sáà wọn alẹ́ yìí bí àlẹ́ kankan àbí àlẹ́ wọn ní àwọn ọ̀rẹ́ wọn lẹ́yìn àwọn kàdí ìtì ìmáwọn káàdì kò bá wà nínú ìsọ̀rọ̀kù kàdí ìdúró ìrìnnì àìṣàtà wọn ní ọ̀rọ̀ àná wọn wọn ní ينفي الطلب عن منافع Allah subhanahu wa ta'ala ó lè ti gbé ìgbègbè sókè kí wọ́n má kọ̀ kankan lọ́wọ́ àwọn èèyàn mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ òun náà ni a nìyà ilé ẹni ọba sọ̀rọ̀ á dà rẹ̀ sẹ́yìn kílọ̀ gbogbo tí bá ń ṣe lójú ẹ̀yẹ títí tí ó fi èjì ààyè ọ̀fìn kankan sí lọ́rùn ẹlẹ́ẹ̀kejì wàá nìyà àsọ̀bíkì láti àyẹ̀wò ọ̀ ọlọ́run ní ẹgbẹ́ ìdè òkè lọ́mọ eke lọ́mọ eke ọ̀bà tí bàlágà ní wọ́n bá dẹ́wọ̀ ìlú ẹ̀sìn ẹ̀mọ́ kọ́ lẹ̀ sí lọ́rùn ẹ̀yìn mọ̀lẹ́gà wọ́n bá wá sí adákọ́ wọ́n kọ́ fún àwọn òbí rẹ̀ ni wọ́n sì sùn náà sùn máa lọ sùn ká lọ́wọ́ tààlà nígbà tó bákan náà ẹni tí ọba jẹ́ wàá ní sọ̀bí yìí bákan náà ọdún ẹgbẹ́ tí yóò dé ní ètò òde ìdàgbà wà á ní mẹ̀tìlónì akẹ́tọ́rì ìwòye àtàyè ìbọ̀ títí tó fi jẹ́ pé òyìn ló fi padà wọ́n ní ẹ̀rí tó jẹ́ pẹ̀lú tí wọ́n bá sì sì pààyàn ṣẹ́rí án àti pààyàn ṣẹ́rí án màmá tiwọn nínú ṣẹ̀ríà ìṣèṣì oní ọmọ sí ìgbà ń dìbò ìgbé ní ìdájọ́ ti àwọn ọ̀sùn kó lè bá páyà kìí ṣe pé ọmọ àná díyà mẹ́fẹ́ o ti fún àwọn ákílà àwọn àṣàlàyé ákílà yìí ó ní àwọn alásùnmọ́ rẹ̀ ní ìgbé bàbá rẹ̀ bí àwọn èèyàn wo bí àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ọmọ àbúrò bàbá rẹ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́pẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin àbúrò lọ́kùnrin ọmọ àbúrò lọ́kùnrin àwọn áfíríkà fóun sì pé fún ọ àṣàyẹ ó náà jẹ ẹlẹ. àwọn eléyìí àwọn wọn máa bá san bí àyè ìgbẹ́ téèyàn bá wá padà wá máa ń lo eléyìí nínú ìṣẹ̀lẹ̀ à ẹni àdúgbò káàdùgbò ọlọ́run ká lè síláàpù àbúgbò ẹ̀ wọ́n ní àdéhùn ẹ̀ tí wọ́n lè dá ipa àbáyọ tí bá ń sá àwọn èèyàn bí wọ́n sì gba àdáàmú lọ́wọ́ òye wọn gbọ́dọ̀ sánà ẹ gbọ́dọ̀ náà nìyẹn bá nínú ìṣẹ̀lẹ̀ àwọn sùpánà wà tààlà tábà sì wọn dáwà tí wọn kó dúró ìjọba níbi láti gbé ìdàkejì rẹ tó láti gbogbo ẹ ọmọ èké àwọn ẹlòmíì ò tún wọn wọn ti nǹkan ní ìsìn nítorí ní àwọn ẹni làákàyè lọ́nà ìtọ́sọ́nà ó ń lọ tọ́wọ́ wá rí àwọn ìṣẹ̀lẹ̀ àjẹ́ ìgbé àtẹ̀lé àtẹ̀lé láàmú dúkìá wa nǹkan wa sá fún àwọn èèyàn báyìí níbi tó ní níbi tó wọ́n níbi tó wọ́n pàdé ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n bá dá ẹbí wọn ní ọ̀mọ̀ àdán nípa wípé wọ́n lẹ́tọ̀ọ́ àti máa mú wọn tọ́jú wọ́n lẹ́tọ̀ọ́ àti máa kíyèsí wọn ọ̀dà wọn lẹ́tọ̀ọ́ àti máa kíyèsí wọn tí wọ́n bá kọ̀ lè fẹ̀ láì sí àwọn ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ ní tí wọ́n lọ sí ìjà ọwọ́ wípé ọ̀rọ̀ wọn wà èèyàn ò lè jẹ́ kí wọ́n dá aburú sí òun lẹ́nu tàbí sí ọ̀dọ̀ àwọn tàbí sí ojújà àwọn tàbí sí òsèlè ìlú ìlú báyìí. ọ̀rọ̀ mi ò ní aṣàládàtì ìrìnkọ́sí kéèyàn ọ̀dọ̀ lè jẹ́ ìrọ̀ kí ìjẹ́ ìrọ̀ lọ́wọ́ àfàdéwọ̀ pa ẹ̀yìn kí ni ìdájọ́ ìṣòro ìṣẹ̀lẹ̀ àti òun gangan kọ́ pààyàn ṣùgbọ́n ìjẹ́ ìgbọ́nà ọjọ́ lórí ní ẹ̀kúdájọ́ tó tọ́ àwọn àfáà ní ìdáṣe ìyànṣá ìdáyẹ̀wò ẹlẹ́rìí méjì tí bá wá jẹ́rìí níṣẹ́ yàtọ̀ nígbà wọ́n jẹ́rìí aláṣáṣe wọ́n jẹ́rìí ló jẹ́ ìdílé fàfúkìmà kàlẹ́ ìgbìmọ̀ pàtẹ́kì kó wá dájọ́ pé ẹni tí ó jẹ́ lórí iye o irú ìwòran tí ó fi pa ọmọ yìí wọ́n máa ń pààyàn sínú ìṣẹ̀lẹ̀ àná bóyá wọn lọ jẹ́ ìlú pé wọ́n pààyàn oṣù àyà wọ́n jẹ́ ìlú lórí ìṣẹ̀sán ọjọ́ pẹ́jẹ́ mẹ́rin wọ́n lábájá ìwọ́n náà tún ṣe sí wọ́n sì kò tún lóbi ilé wọ́n kò lẹ́sọ̀ náà àwọn onígbègbè gbogbo tí ìsìlámù káyẹ ilé sì wọ́n sì wúra adájọ́ bá ní kí wọ́n lọ fa ẹ̀yọ̀ wọ́n bá lọ kọ́ owó nígbà paná bóyá kọ́ wà sí ní ìrọ̀rùn náà dúró ní o lọ́jọ́ lọ́sẹ̀ ní o ní wọ́n bá padà wá sí ìdájọ́ sí àwùjọ náà ẹni táwọn ìdílé ìlú ní lọ sí ìlú wọn ní àwọn bá wọn àwọn kan àwọn kọ́kọ́ sí àwọn tó wọn ṣùgbọ́n àti àwọn náà máa ń láwọn òkú wá ẹ̀sẹ̀ ní tó jẹ́ pé ẹ̀sẹ̀ tí àbọ̀wá ni nítorí pé ibi tí ó ń pè ní ọ̀tún kìí ṣe ilé eré kí ẹ sì ṣe ibi kan ó wò ní ibi tó wọ́n ti gbẹ̀sẹ̀ lára ẹjí ọ̀sẹ̀ àwọn àfáà ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn ṣàkìríyà níbi mọ́sálà àti ìmọ̀ọ́rọ̀pọ̀ àyẹ̀wò dáńsọ́lẹ̀ àti ẹgbẹ́ ìròyìn àtọ́lé ìwé gbogbo àwọn àfà tí ẹ máa ń ṣàkóyà ní àpapọ̀ ìlọ́tò tó máa jẹ́ ìmọ̀ọ́mà ṣùgbọ́n ọ̀kan bẹ́tà ṣàkóyà sí kí ọ̀rọ̀ náà àwọn ṣàkóyà wa ní ọmọ ẹgbẹ́ lọ́pọ̀ àwọn àwọn òpin méjì ọmọ ẹgbẹ́ tó ti dọ́kọ̀ yàtọ̀ lọ́sọ̀ọ́sì yìí àtọ́mọ eke tí ọ̀mọ̀ yàtọ̀ sí sí ọmọ eke tí ọ̀mọ̀ yàtọ̀ sí ó ní àwọn ákìlà ọmọ bá ṣe ìṣe tọ́mọ ojú ọmọ eke tó ti gbọ́dọ̀ yàtọ̀ sí ọwọ́ pẹ́tọ́kẹ̀ tí ìbàlágà ni inú dúkìá rẹ̀ ti gbọ́dọ̀ sí ilé ayé ọ̀rọ̀ tó ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ẹ̀ka tó tọ́lẹ̀ ṣùgbọ́n káwọn jẹ́bi kí wọ́n pa ìròyìn sí gẹ́gẹ́ lórí wọ́n sì pa owó náà àwọn ìmáàmù àṣà ìmáàmù ṣáàdà tó máa pẹ̀ kànáà kàṣà àbíyàwó ìyànnábíyà àwọn méjèèjì wọ́n nínú ṣẹ̀ríà àwọn ẹni méjèèjì yẹn wọ́n gbọ́dọ̀ ka ẹsẹ̀ wọ́n sí ìṣèṣì pààyàn ìmọ̀ọ́mọ́ pààyàn ní fáàlì ìgbìmọ̀ ìṣọ́ọ̀ṣù ìṣọ́ọ̀ṣù fẹ́ràn méjèèjì wọ́n gba ẹ̀sán ẹ̀sán wọn náà ni wọ́n gbà pa òdúrókà wọ́n pa àwọn méjèèjì náà kiri wọ́n ní sí ẹ̀lẹ́gbẹ̀rún ìgbésọ̀ wọ́n náà lẹ́yìn wọ́n ní kílẹ̀ ẹ̀yìn wọ́n ní ẹ̀dí àgbàlá lọ sí àsìkò àní rọ́bì àgbọ̀gbà àgbọ̀ nínú ìwáyà àpáwà ìkọ́sí ìdúrà àgbọ̀ àgbọ̀ wọ́n ní ṣé ìgbà òjìláyé ìgbà àyíké alàrọ́jù ìsẹ́fọ̀ àwọn ọ̀rẹ́ méjì kan wá sílẹ̀ ìjẹ́lẹ̀ kan lé lọ́dọ̀ àyíké lápájà ìkọjà yìí kọ́nà tó sì ó wọ̀ ní sọ́ọ̀bù ó sì múra ó jẹ́ àyíká ìwọ̀n lòún ẹni ìwọ̀n nígbà àgbẹ̀

ìgbà yìí ló lò gbọ́ káàkiri lọ sí ìdájọ́ ìlú a làkọ̀dọ́rù ẹ̀yìn ìyàgòmà wọ́n wá ìdákùnmọ̀ nípìnlẹ̀ ní ìgbìlọ́wọ́ ọwọ́ ẹ̀yìn méjèèjì ní ìbàjẹ́ wà gbọ́dọ̀ gbọ́dọ̀ máa di àbàyẹ́ tìlẹ̀ ọwọ́ àti àṣọ fún àwọn ìpè ọ̀rọ̀ ní ẹ̀dá lèsì ọgọ́rùn-ún àkùnrin ilẹ̀ méjèèjì lẹ́ẹ̀rọ̀ ìgbó fún ẹ̀yìn dáadé owó rẹ̀ padà tó lórí bẹ́ẹ̀ àwọn àfáà ní gbọ́dọ̀ tí ayélujára bí àgbára sọ wípé tí n bá pẹ̀ tẹ́lẹ̀ nítorí pé ìran tí a fi parọ́ máa yàn ìran ìgbéni lọ́wọ́ ni dápẹ́ ìran àpààyàn náà ni wọ́n lápọ̀tà òkú máa ń ìbá sọ ìbá pa ẹ̀ méjèèjì ìbá jẹ́ méjèèjì lọ́wọ́ torí pé ìtẹ́ ẹ̀ parọ́ mẹ́ni ní nǹkan tí a máa ń jẹ́ lọ́wọ́ sí i ìbá pa ẹ̀ méjèèjì kápẹ́ ìròyìn tó jẹ́ pé nǹkan tí a máa ń báyọ̀ kàtàkà màlìbíyà àti ànàbíyà àwọn sọ wípé lọ́dọ̀ àwọn tí wọ́n ẹ̀ bá ṣe lókùnrùgbà tí èyí ṣe pé àwọn gangan ní apáwọ́pọ̀ wọ́n ti sábà bí pé owó làyè wọ́n ni àì máa gbẹ̀sán kẹ́mi wọn lọ sí ṣùgbọ́n wọ́n gbẹ̀sán díà. àbọ̀ nìkan ti ń fà tí ìyá òfin wáyé lọ́dọ̀ àwọn àbá àtẹ̀síwò ìran ìpààyàn nínú ìṣẹ̀lẹ̀ tó yé báyìí wá kọ́ nínú àdàsákùn ìrìnkọ́tì àwòkọ́ ìdàsákùn òun náà ní dúkùn ìhákì ìdájọ́ ẹni tí ó wá jẹ́ títò adájọ́ obìnrin ìdájọ́ tiẹ̀ náà tẹ́lẹ̀ pé adájọ́ dájọ́ kúrò ọ̀pá yìí pẹ̀lú nǹkan tí kó wá bá a ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ òun ni ìpààyànsẹ̀lẹ̀ lórí ní tọ́sẹ̀lẹ̀ tí a dúró ẹjọ́ fún wọn sẹ́lẹ̀ ló kú tiẹ̀ náà wọn tí ìdí adájọ́ tí ò fi ọ̀rọ̀ èèyàn mọ̀ adájọ́ tí ò sì gbé rẹ̀ anábìsọ̀ kọ̀ọ̀kọ́ àrùn sálábà fẹ́ mi ìdí àyè ọ̀nà rẹ̀ lójọ́ ilé ìrọ̀jọ́ lójọ́ ilé ìrọ̀jọ́ ah, àti ìwà tààlà àjálẹ̀ ìjàlẹ̀ àjálẹ̀ ìjàlẹ̀ bọ́sọ̀ tí ẹni sì òwò ẹ̀mí mọ́ wọn náà sọ pé òwò ẹ̀mí mọ́ dáàtọ̀ pé ní èdè àti ní èso ìnà àtàlà aṣáwó ẹ̀dá abala tó ti ní èyí náà wọ́n kàn gbọ́ nípa ìsọ ìdíkò sí ilé ìdájọ́ ilé ìdí sí ìdájọ́ lẹ́nu ìkọ̀sẹ̀ ìlú mi ní tẹ́ bá bò kalẹ̀ ìṣubú ẹ lọ́wọ́lọ́wọ́ ẹnì kẹ́ni tí ń bá lọ bí ààrẹ ohun tí èsì ìṣòro lọ́jà yìí kọ́nà pé òun tí mo fi á gbé ẹ̀tọ́ àyà rẹ̀ ọgbà ìdílé pẹ̀lú ìrọ̀lẹ́nu wọ́n bá wù ú wọ́n bá wọ́n bá wù ú lè dùn bẹ́ẹ̀ àbísọ́nù wọn á sọ̀rọ̀ ìyá àti ìyọ rẹ̀ lọ́rẹ̀ àwọn ọ̀pá wa ní ìyá àdámọ̀ ìka bí adájọ́ bá dájọ́ aláàbọ̀ fi ṣáàsì bìnnáà aláṣàhádàtì ṣẹ̀yìnlẹ́yìn ọ̀ṣùwàdà lórí ìjẹ́ ìkẹta wọn kan jẹ́ ní kóòtù lọ́dọ̀ adájọ́ kí ló fi dájọ́ tó lọ lè báyà ó wà ní ìlú èkó tán ní òṣèré à. ṣùgbọ́n bí ó ṣe ń rojọ́ àti bí ó ṣe ń fi àsìkò sí ìdá ẹjọ́ yìí òun ni adájọ́ bá yóò fún un lé ìwọ́n ní ọ̀pá ẹ̀ kí ó sì ti bẹ̀rẹ̀ gbà yìí. ṣùgbọ́n ìdí náà ti ṣe adájọ́ yìí ọwọ́ àwòrán tí bá kulẹ̀ lọ́rọ̀ bá jọ ó lè fi ojú fún ọ̀rọ̀ bá nígbà lọ́wọ́ sì ṣeun ẹjọ́ dáa ẹgbẹ́ wọn pa náà lè fẹ́ kọ́ jù lẹ́yìn ọba ni wọn pa máa inú nìyí bí ànàmà òkè máa rí ìṣàrẹ́ ó sì mà lọ́dá lórí ọjọ́ náà wípé ìdájọ́ ọ̀rọ̀ ìjẹ́ ìrọ̀ ni ẹ wá jẹ́ ìrọ̀ yìí ọwọ́ adájọ́ fún ọmọ ọmọ náà ní ẹ bá ta nígbà náà pẹ̀lú ìjẹ́ àṣírí sábàdà wà jù lórí ọ̀rẹ́ yálà àwọn ọmọ alájọ kó náà máa yẹ o yálà àwọn olùkúrò gbọ́dọ̀ kọ́nà àṣírí padà wà jù nínú òṣèré àìdáfàpọ̀ àgbẹ̀rẹ̀ ìlànà àdáyé àdáyé àdáyé ìṣòro àdáyé jùmọ̀ balẹ̀ náà tí wọ́n pọ̀ jù àwọn àfa wọn ni àjùmọ̀ àwọn tí wọ́n pọ̀ jù àwọn àfa wọn ni ṣe àìnígbàdé ọmọdé òun wọn pa àdáyé òun ṣèyá wọ́n ní wọ́n pàtàkì wọ́n máa dájọ́ nítorí wípé ìgbà tí dájọ́ yẹn lọ ṣáájú kó tó dájọ́ yẹn pé kí wọ́n pààyàn wọ́n padà sí pé ìyẹ́ ìran ni onírèsì dà látọ̀dọ̀ ara rẹ̀ pé kẹ́kọ̀ọ́ ó tàn wọ́n pa adájọ́ ṣùgbọ́n àwọn méjèèjì tiẹ̀ wá jẹ́rìí wọn ò sí inú pààyàn pààyàn mọ́ wọ́n ti wá di ọ̀daràn padà kà ìwọ́wà sí kan wọ́n lè gbé ẹgbẹ́ sẹ́wọ̀n ìgbèrè wọ́n lè gbé ẹgbẹ́ sẹ́wọ̀n ìyọ̀dọ́ báyìí wọ́n lè gbé ẹgbẹ́ sẹ́wọ̀n ìgbèrè báyìí ṣùgbọ́n ta ni wọ́n pa o adájọ́ ni wọ́n pa ti níbẹ̀. mọ́sálà fún wa ṣe wà níyù ọtí ẹni tí wọ́n pa yìí wà níyù rẹ̀ ẹni ìtọ́jẹ́ bí mọ́gàdínlẹ̀ wọn tí ìjánu ẹni tí wọ́n pa yìí tọ́lọ́ fi sọ wọ́n bá dùn gangan ló mọ̀ wípé àṣírí ti padà ti pé ẹni tí ń lọ pé ìyàwó ìkọ́ lọ pé ìyàwó èèyàn wọn kàn kú tiẹ̀ kí làwọn yìí máa ń ẹni ẹlẹ́ni ṣùgbọ́n pàṣàdù wọn tó dájọ́ fáàrí sọ̀tún ni wọ́n pa ìlú nàìjíríà ìsàlẹ̀ tó dájọ́ pàtàkì fún ìfọ̀dún ẹ̀yẹ sọ̀tún ọ̀rọ̀ ìfúnṣẹ́ méjì kó wá jẹ́ ìlọ́gbà tẹ́lọ́ ti gbé ọkùnrin tẹ̀wọ́ ẹnìkan parí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ti sí wà tẹ́lọ́ wọ́n wá tó wá jẹ́ tó wá jẹ́ lọ. nígbà wọn sàn síwájú lọ síwájú lọ adájọ́ padà wà á mọ̀tò pé ìrọ̀ ní pa but ọ̀rẹ́ ti pé yóò tàn. bàbá ẹnì tí wọ́n lọ báyìí òun ná bàbá àti òun kí bàbá wọn fún àwọn ní bóyá twenty fifty rẹ̀ káwọn náà máa ráyè gba ìwé owó àwọn bàbá ìwọ̀ wá bàbá ìwọ̀ gbà ọ̀nà tó náà wọn gbàgbọ́ pé òun òun lè di ọ̀nà ilẹ̀ wọn ni bọ́sà sí sábà yìí sí bàbá àtàwọn adájọ́ òun bàbá bí wọ́n wá fẹ́ gbẹ̀sán ìlànà ẹ̀mí padà ó sì ti mọ̀ ìpín tí ẹ̀ sọ̀rọ̀ pa ìgbẹ́ sáájú kó tó dájọ́ ìyàsí ti sì lọ wípé ìrọ̀ ní ọ̀pá nínú ó para dájọ́ orí orí tó pa. tásì ń bá padà wà túkẹ́ ìpadà lẹ́yìn ọ̀rẹ́ pẹ̀lọ́pọ̀lọpọ̀ rẹ̀ ẹni tí wọ́n gbọ́dọ̀ pa òmìnira dájọ́ ẹran tó é jẹ́ gbọ́dọ̀ dára kazeem rose náà ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé èèyàn ẹni tí wọ́n pa tó lágbára tí wọ́n sọ pé ẹ̀jẹ̀ yẹn wá tí ò wá dé ìwọ́sẹ̀ kóòtù sí báyìí sí bísà ìpapò kì í lọ àìgbẹ́jọ́ sí yá ibi nínú à ìdájọ́ ti gbẹ́jọ́ mo wá ọwọ́ yarí yarí yarí yarí gbogbo ẹ̀ lọ́tún lọ́sí pẹ̀lú gbogbo ẹ̀ jẹ́ wá wọ́n ti wá pé wọ́n àṣírí padà wà dúdé irọ́ ni wọ́n pa mọ́ tọ̀ kọ́dà mọ́gàjì sì ti mà sàdúgbò mi máa yára a jẹ́ pé òun ní ìpẹ́jọ́ bẹ́ẹ̀ ní òun pẹ́jẹ́ ni ó nítorí ìpè ṣẹ́ni á nínú ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́run kánú wà kára ẹni tí wọ́n pàdé nígbà tó ìgbà òun ni wà ní ìlú pẹ̀tù ẹni tí ń pe rẹ̀ ní tí ń pe rẹ̀ ní olùbéèrè ẹ̀jẹ̀ ẹni tí a pa ilé ìwà ìrẹ́ gẹ́gẹ́ òun ni. حفظ المئن أو واجب الحجر ara àwọn àlùbọ́tò ìtàsáfún ilẹ̀ kéèyàn ọ̀rọ̀ ìgbẹ́bọ̀tò yálà gàgà ni o sọ́kẹ̀wé ni o gàgà ni o òun gbẹ tàbí òkúta ńlá tàbí nǹkan ńlá lọ́nà méjì ọ̀nà táwọn èèyàn gbà. àwọn àfáà ní nínú ṣẹ̀ríà èèyàn kọ́lé lọ́wọ́ ọgbẹ́ sọ́kùnrin èèyàn gbẹ́yọ ọgbẹ́ kẹta ṣùgbọ́n kò sí kí ọ̀hún ní débi kí èèyàn má lè rí lẹ́yìn tàbí kẹlẹ́ lọ́nà fún èèyàn lẹ́yìn tó bá lọ kú ó àwọn àpá àmì ẹja péréjì tó bá jẹ́ ọdẹ́wò ìgbẹ̀ngàn ó pinlẹ̀ ní ẹ̀yìn kan ló rẹ̀ pẹ̀lú ẹ̀ta ó ṣe nǹkan òkú lè bọ́tì ìpèsàánú fún ayé àná láti pa ẹnìkan lọ́sẹ̀ ó sì mà pé ó tọ̀ máa ń bọ̀ lọ́nà ẹ̀wọ̀já bí nǹkan wá ṣe déédéé tó mọ ẹni tó ń fẹ́ náà ọlọ́pàá kò lè dá ọkọ̀ táwọn kò sí kan ṣùgbọ́n àníyàn rẹ̀ ẹni náà lè sáré ó tọ̀ lè wó rẹ̀ àwọn àpá àṣẹ wípé ìmọ̀ràn mọ́fà àyè ilé ìṣọ́ọ̀ṣì lè bẹ̀rẹ̀ wọ́n pa ó tọ̀ lè padà ṣe àyè. ojú kejì ó máa ń gbọ̀fẹ́ àìnìkan nítorí wọn ilé ìjọba ṣùgbọ́n nígbà tó bá gbọ́dọ̀ ọ̀dọ̀ yẹn kọ́ wá rí ibẹ̀ ìmọ̀ọ́mọ̀ ọwọ́ àlójú kan ibẹ̀ wọ́n ní èsù ti tẹ́ ẹ wàhálà ti ṣẹlẹ̀ àìmọ̀ọ́mọ̀ ibẹ̀ ló ti ṣẹlẹ̀ àwọn àfọ àyè kò ǹjẹ́ ìmọ̀ ìmọ̀ pa àyàn bá wọn nítorí kí ẹ tó ní kọ́sùpù àti pa òǹkọlọ́gbọ́ rẹ̀ ọ̀rọ̀ ẹ ti kó sínú kọ́tùnù ọ̀pá àdàpọ̀ rẹ̀ ajẹ́ pé ìṣèṣì pa àyàn ẹ wo èèmà níbi àdíjà mẹ́rin òkèèrè kọ́mọ́tò kọ̀tọ̀ rọ́bì àwọn ọ̀dàrọ̀ tí àwọn àpàṣọ pé àdíjì náà ti kó ìdajì àwọn mọ̀sáyúẹ̀sì ìnáwó àmọ́ rẹ̀ nínú ìyá ìnáwó àwọn àdìsí mọ̀sáì wẹ̀sì ti bẹ lábẹ́ kìí sọ̀rọ̀ one thousand mọ̀sálà ẹni bẹ lábẹ́ ìnáwó àwọn ìdíjà. wọ́n mú yàn ṣe ní àná ọkọ̀ bọ́ láti fi sẹ́yìn ẹ̀ ah ìgbà tí ó gbé yẹn yìí kí nǹkan kò lè káwé kí n sì fún ẹni ọkọ tó sì tó bá ní ọkọ pẹ̀lú ọkọ tó sì tẹ ọkọ tó bá wọn kí ló ní àti òjò ìṣèjọ ìgbé ọlẹ́wọ̀n àti ìgbé nínú ẹni báwọn tí ó bá gba ọgbà nínú ọ̀sán tẹ́lẹ̀ sí ìgbéró ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀nà nítorí wípé omi kọ́ni àní ẹ̀rọ ó sì sọ́ta ẹ̀rọ ẹ̀rọ bẹ́ẹ̀ bá sì wọ̀ á kiri gbogbo ti báyìí pẹ̀lú bẹ́ẹ̀ nígbà tí ó sì dé ìlú rẹ̀ ẹ̀rọ lọ́ba lò ó ti mú ọkàn lè tó sílẹ̀ pé àkókò mi ò tó wálẹ̀ ó ti mú tán á ẹ̀rọ lè máa kù gbogbo ayé ìbá àgbẹ̀ ìjọba ìgbé àwọn olóògùn bí ẹ̀rọ wá ṣẹ̀yà pọ̀ owó fi lẹ̀ ní ìjọba ìgbà àgbà rẹ̀ ní ìlú rẹ̀. àwọn ọkọ àwọn afọ àwọn ni masala ọ̀rọ̀ agbẹ́kẹ̀lẹ́ ọ̀rọ̀ agbóhùnlásójú rẹ̀ kò lè tí ìyè àti tá a bá lọ sí dọ̀mánù ìmọ̀láṣírì ìmọ̀láṣírì gbogbo ìgbà tí èèyàn bá jẹ́ kó lọ pààyàn òun náà ni dá ìdáná sàn ṣùgbọ́n èèyàn bá ṣírù ẹni ìtàn pààyàn tí èsì pé nǹkan mi ló fi pààyàn àbọ̀sílẹ̀ àbí nǹkan kan pààyàn tó á kó lọ pààyàn lẹ́yìn lọ́rọ́ rẹ̀ kápẹ́ tí máa pààyàn lè pààyàn ni wọ́n kó oṣù màmá ní ọ̀tọ̀kọ̀lọ́yàn ọlọ́gbọ̀n a sì rí pé nítorí ọ̀tá yìí ti máa ń pààyàn gbogbo tó rí ọ̀sán pọ́ọ̀tì ẹ̀wà máa mọ̀ kọ́dọ̀dọ̀ ọlọ́run ọmọ ọmọ ìpínlẹ̀ ní tó fi bá wà sọ̀rọ̀ nígbà ètò ìta ọmọ ọlọ́pàá yẹn gẹ́gẹ́ bí sẹ́ pé àágbà náà adájọ́ ọmọ ìdájọ́ ìdílé kọ́lẹ̀ nìkan ọmọ ọlọ́pàá yẹn ẹ̀kọ́ wá jẹ́ lóyà rẹ̀ wá bá adájọ́ sọ pé ẹ̀sìn máa wọ ní ọmọ ọlọ́pàá yẹn àwọn ọmọ ìlú wa ní ìlú ìṣòro ọlọ́pàá yẹn ní ẹ̀ka yẹn ọlọ́pàá yẹn olúwa ẹ̀rìn pé nígbà tó dà mí kókó sẹ̀yìn ti bá a tó ń bẹ́ẹ̀ dáhùn bá pé ní òjìká ó sì wà ní ọwà ní ọwọ́ pé nínú àjọ musa sì ní àwọn ọ̀pá bá máa parọ́ níbi tí wọ́n ti tọ́ bá ti tọ́ bá ti balẹ̀ sí ibi o kí wọ́n wá fẹ́ dá lọ́jà rẹ̀ sọ wípé ọ̀nà náà pa kábọ́nà náà pa ni ẹ̀rí tó kò lè ká mọ̀ lẹ́sìn orí ìlànà ká mọ̀ ẹlẹ́jọ́ ẹ̀ tí ó ń bá gbẹjọ́ sọ pé ẹ mẹ́ta àwọn olùdó ni o ó mì pé ọ̀fẹ́ ẹ̀ pa ni o àìkùbáṣíwù wáyà wò méjì ló pín sí tọ́ba ti kú ò ní nǹkan tó bẹ́ẹ̀ pé nǹkan ilẹ̀ ní pààyàn tí wọ́n bá pa lọ́wọ́ èèyàn tá a kọ̀ mọ́ àmọ́ pààyàn gbogbo ọ̀nà tó bá gbà wá padà ìsìnsìn yóò máa jẹ́ ìwé ìṣẹ̀lẹ̀ àná àwa fẹ́ máa ka ìsìnsìn àkọ́kọ́ ẹni tí ó mà tẹ̀lé lọ́jà tó ń bọ̀ wá sálẹ̀ ọwọ́ àdìgbẹ́ ìdí bẹ́ẹ̀ bàbá lọ́wọ́ ló ń tọ̀ bá sì rẹ̀ bá lọ́wọ́ irú rẹ̀ búrẹ́dì wo lè bẹ́ẹ̀dì máa yẹ̀ wò àmọ̀ kò sọ̀rọ̀ sí ìtẹ̀wé o ṣùgbọ́n bí wọ́n bá di agbésẹ́ yà máa bẹ̀rẹ̀ gbogbo aláṣọ kékeré bẹ̀rẹ̀ abẹ́ni tọ́jọ́ wípé ń dẹ̀dẹ̀ ṣùgbọ́n nǹkan tí fi ń dẹ́dẹ̀ ní tó lè pa àyẹ̀ ni ṣùgbọ́n èèyàn kò fẹ́ pa ti ẹyẹ lọ́fẹ́ pa ọjà ìgbà bọ́ sórí ẹ̀yẹ ṣùgbọ́n òun lọ́sàpá yìí òdì méjì ẹlẹ́ẹ̀kẹta òun náà lè gbé ìjábọ̀ èmi mo jábọ́ tí mo jábọ́ lúyàn kì í ṣe pé mo ti ẹnìkan lu ẹnì tí mo jábọ́ lù ẹ ń bá jábọ́ dúnyàn kìí ṣe ìṣọ́ọ̀ṣù ọ̀rọ̀ rẹ̀ ti kúrò ní kí wọ́n sọ wípé a ní gbajíjà oṣù náà á gba ẹ̀sẹ̀ ẹlọ ọgbẹ́ni ìpadà kákàmọ́ di ọmọ àjà nínú òṣèlú àsìkáàmù téèyàn báyìí mọ̀ọ́mọ́ pààyàn mọ̀ọ́mọ́ pààyàn mọ̀ọ́mọ́ pààyàn ọlọ́run ni mo fi ọ̀rọ̀ sọ́dọ̀ àwọn tó ènìyàn wọn tọ́ba wọn lórí ìgboro tọ́ba wọn ni wọ́n sọ pé ẹ̀sìn làwọn fẹ́ dà tó bá wù wọ́n ọ̀rọ̀ sí ọ̀rọ̀ náà kò sí ọ̀rọ̀ adájọ́ kan wà láì kò sí ọ̀rọ̀ adájọ́ adájọ́ kan lè máa pàṣẹ èdè wọn gẹ́gẹ́ bí obìnrin kan tó bá yẹ ní sọ̀rọ̀ bí yà tó bá yẹ tó bá yẹ tàbí ìyá sísè ó kó obìnrin ẹgbẹ́ rẹ̀ ọ̀dẹ́ fún ìgbèrú tó bí sórí tó ṣùgbọ́n kò bá bọ̀rọ̀ lórí kí ni wọ́n ń dáwọ̀ ìdúró láti máa kò yí ní àwọn tí ẹni ìgbọ́n èèyàn wọn ní ọ̀rẹ́ wọ́n wá ń bá wọn ń bá sọ̀rọ̀ adájọ́ mọ̀ bá sọ̀rọ̀ wípé àbúṣàbá ọba aláàmì ìdúgbò rẹ̀ ṣùgbọ́n adájọ́ lè máa dá sí irú ẹni tí wọ́n pa yìí ó ní ipò tó lọ́ọ́ lè fi sí irú ẹni tó bá jẹ́ pé ikú rẹ̀ ikú gbogbo ẹbí tẹ́jú tí ẹlẹ́ ìgbà ikú kí náà àwọn àdúgbò ṣe mọ́ táwọn ọ̀dẹ́ yìí tètè láti di ikú yìí àwọn òsèlè jẹ́ èèyàn Islam àwọn tó lè dáná wọn lọ àwọn èèyàn wọn. ilé máa ń fà á tí ó fi jẹ́ wípé bẹ́ẹ̀ ni tó bá àyàn bá ṣe rí òun náà ni ẹ̀sán táwọn tí wọ́n di ara ilé tí wọ́n pa ṣe máa ń gbà ni pè é ní prince ọmọ ọba tí ayé sì mọ̀ wípé bí oko nǹkan ṣe ń lọ yìí nínú àti ọ̀nà tí ẹ̀sìn pa ààyè ìwà láàyè òsì lẹ́mọ̀ kí ló wá fẹ́ gbà wọn lọ pa ẹ̀ ọlọ́dún ọ̀gá ní sọ̀rọ̀ ìjà ọlọ́pàá rárá. táwọn ti sì pẹ̀pẹ́ kápẹ́ nǹkan méjì tọ́lọ́wọ́ bá gbà lẹ̀ fáwọn ní báyìí káwọn bẹ̀sẹ̀ ojú kan lọ káwọn ọgbà bíyà ọgbọ́dọ̀ rà fún mi bí a ní times hundred wọ́n san àbí ìdúmọ̀ ètò lè bèrè láàmù wọ́n máa bi àwọn àfọ àlejò pé tí wọ́n ẹ̀ bá ṣe rẹ̀ kí lójú sí àwọn onílé-mọ̀ níbura ẹ̀ kí wọ́n fi sí ṣé kí wọ́n máa di ara ilé ẹni tí wọ́n pa òkè bíbí ẹ̀dá kù ṣíṣẹ́kù ẹni yìí yóò wúlò lọ ẹ̀sìn ní ṣẹlẹ̀gbà wọn láyé táwọn àfọ àṣọ àgbẹ̀rẹ̀ ọ̀hún ilé wọn ní lọ́dẹ àlè bí àfọ àbájá sí ilé ìkọlọ́wọ́ ìtọ́ba ń jẹ́ bí ọ̀dọ̀ àwọn tí ó rò pé ọ̀sẹ̀ tó lè mú àwọn ọlọ́run wa mú un tọ́lọ̀ bá ti mú un ẹ má díẹ̀ bẹ́ẹ̀ o ẹjọ́ lọ́wọ́ mú un dájú ẹ má dàbí àwọn ọrú èèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń darí fẹ́ tí wọ́n ti fẹ́ àwọn àfọ àwọn àlórí ẹ̀ obìnrin eléyìí tí èèyàn bá jẹ́ bí ọba olówó pẹ́sẹ́ntì tó wá lọ sún ìyàwó ẹ̀ lọ́sàn-án àwẹ̀ sẹ́yìn pé nǹkan àmẹ́ta ló gbẹ́mẹ̀ ìmọ̀ kí kí ọbọ̀kùnrin rẹ̀ ìmọ̀ ọbọ̀ sísí aláìsí ìmọ̀ kó ọgbà wẹ̀ wọ́n ní amágbà ọkùnrin náà ló wọ́n ti ẹ̀kọ́kùnrin náà ṣé kó tiẹ̀ bọ́ láyé sí ní àpè sí sọ pẹ̀lú ọ̀bọ̀ àwẹ̀ tí ò lè mú wa ó ní ẹ̀wọ̀n ọ̀pá sísì ọ̀pá rírà kó tiẹ̀ bẹ́ẹ̀ wọlé bí mọ́sálà ilé yìí ṣé mo gbé mọ́sálà àlè ọ̀dà wà láàlẹ́ sọ̀rọ̀ ẹ̀ lè àlọ́ àtọ́nà ọlọ́run ọkọ̀ òsì mú ìdàgbọ́ láti fi sọ lórí ibú lórí ibú sí ọmọ yẹn fún ọmọ yìí àbí ọlọ́run sí àwọn ọ̀gá ara wọn. ìdán àwọn ọlọ́jọ́ kù ní ọwọ́ àyàrí obìnrin irú ẹni tọ́kọ́ wá jẹ́ wípé bọ́ọ̀bá náwó láwùjọ ní ìlànà ọ̀gá náà kò ní wúlò kẹtọ́ lọ títí tí wọ́n bá pààyàn tí wọ́n bá padà wà ń bí rẹ̀ bẹ́ẹ̀ táwọn abájọ́ ìbí rẹ̀ bẹ́ẹ̀ dáadáa ni wọ́n ń sìn kò kù sínú ẹ̀ tá a lérò kan ní ìmọ̀ wípé ń bọ́lá jì ọ́ kò ọ̀rọ̀ gómìnà báyìí lọ́nà lọ́nà lọ́nà ẹ wá wọ bí sùdíyà wọ́n ti pẹ́ni o wọ́n ti pa ọmọ bàtọ́ báyìí ẹ wá wọ bí sùdíyà ṣe pa kẹtàjà ilé yòókà ẹ wà ní ibi ayé ọsọ pé a béèrè sí ẹ ibi ní ìlọrin báyìí ló ń sẹ́ẹ̀dọ̀ pásítọ̀ láti bí wọ́n bá omi one twenty lọ́wọ́ sí. èmi rí fọ́tò ọ̀gá ìlú mo sì fọ́tò mi wá lásán èmi ò wò. ẹ wá ọkọ akókó lọ ẹ̀sìn táwọn àti láti ilé lórí sínsìn báyìí à ń sọ lọ́wọ́. Nàá ẹ dákun tẹrọrìsìmù kí ni islam ti tọ́ sí ní gbogbo ọ̀nà ọmọ ọba ló wọ́n yẹn yó náà wọ́n sì ní bọ́mọ yọ bàbá gbà yọ bá ọba ọmọ ọba yíyọ yọ ọfẹ ọlá di ọ̀rẹ́ mi o tí wọ́n gbé ọmọ ọba yìí wọ́n ọba lọ́la tó lọ́ọ́ dáa sí báyìí ojú gẹ́gẹ́ àwọn tàbí sí sọ tí wọ́n ń sọ àwọn láàrin fún wa ọwọ́ àwọn òṣòṣò ọwọ́ àwọn àdùn láìdá àdúgbò ìtàlẹ́ rẹ̀ lóògbé rẹ̀ nínú rẹ̀ sí àwọn àwọn olóògbé lẹ́mẹ̀ tó ń fẹ́ rẹ̀ sí lẹ́yìn òwúrọ̀ ó sì la ìlú rẹ̀ òun kẹ́tẹ̀ ẹ̀wò títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá yìí kóun ṣe rẹ̀ á sọ̀rọ̀ àwọn. ààrẹ kábíyèsí ẹgbẹ́ pé kọ́ba ṣe wùlé bí ta ni ó lè ṣe ìpẹ́kẹ́ ìyẹn kọ̀ọ̀kan ọ̀gbọ́n fún ọ̀gbọ́n ọ̀gbọ́n jẹ̀mọ́ àwọn ọmọdé sọ ìdí sí àṣìṣe pààyàn àwọn bí ìwọ ọmọ àmọ́ pààyàn kéèyàn pààyàn pààyàn pààyàn kí ẹni tí ò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pààyàn fún fún àtàkùn rẹ̀ tí ò sì máa bá káàkiri olóòtú pápọ̀ bíi tí ọmọ o àṣẹ ìwádìí ọ̀pọ̀ ní ọdún ẹ̀wọ̀n ti pa tó wá ní bí ìgbàlè ọ̀rọ̀ tí ìwọ̀n ìfàyàn kèéfún wá ṣe pààyàn ṣe sí kí ọ̀nà náà máa pààyàn tí wọ́n tún wá lẹ̀ wọ́n oṣù ẹ̀fọ́ ẹ̀ kò wá ní ìkàbí oṣù tọ́lọ́ọ̀ kèéfún sì kàbí ọlọ́ọ̀tún lẹ́dájú. مشكلة ليه الله سبحانه وتعالى ó gbé ìgbàgbọ́ ṣèlú àyíkalẹ̀ láti fi jẹ́ wípé ẹnì kéèyàn bá kó sínú ọjọ́ bẹ́ẹ̀ ṣàwùjọ ká sòkò wájú ọlọ́yà kìí sí ní ọgbọ́n pẹ̀lẹ́tọ̀ rẹ̀ kò jẹ́ kí ọ̀tún ọ̀dà kọ̀ọ̀kan èsì ọ̀dà kọ̀ọ̀kan. àwọn atúndínlára ìpín ìwọ náà lọ padà àrùn tó ní tó ẹsẹ̀ sọ́mọ́ ní òun náà ni kéèyàn jábọ́ lórí èèyàn òun lọ lè ká ọ̀sẹ̀ ní kámánú àṣẹ ibi gbígbẹ ńlọ́lọ́ ìfà bí ṣe ń bọ̀ lálẹ́ yóò gbà tó wù ú ẹ̀rù lọ́ọ̀ tó ọba jásùn àpẹẹrẹ. ìyàwó ní pa ẹni o ṣùgbọ́n wọ́n san ọgọ́rùn-ún àkọ́lé fáwọn aráàlú ìyàwó ẹwà mẹ́rin èèyàn tó débi pé yọ kẹ̀mí ìyàwó mẹ́rin yóò sì wọ̀ tí ó bá sì lè ta lè sábọ̀dọ̀ lọ yóò tọ̀tẹ̀ lè sábọ̀dọ̀ lọ ẹ̀rìn lọ́wọ́ náà wà rẹ̀ ní ọ̀rọ̀ ní àsìkò ìgbà rọ́bì àwọn ọ̀gbìn àkọ́kọ́ ọ̀dọ́ wọn ni àwọn àlọ́ àfa tí wọ́n fà ẹnìkan bẹ abọ́ni ṣùgbọ́n fẹ́ ṣe hajj ọwọ́ àlọ́lẹ̀ gba ẹni tó yìnbọn tí wọ́n máa fà ọ̀dọ̀gba kọ́ni nígbà tó bá ó tọ̀ ó tọ̀ àkọ́ yóò dùn yóò dùn lẹ́yìn ó tọ̀ ọ́ màá yà káàkiri. ẹsẹ̀ ìdí ń pa ọtí sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ ẹsẹ̀ ìdí sápásì bá rí ètò ṣùgbọ́n báwo lè ní òkòtò tí ìbá ṣe pé ọlọ́run fẹ́ gbọ́dọ̀ ní ìwà wọn gbogbo wa ti lè tí ó wà nílẹ̀ àti lè tí ó wà lórí ẹ tí akọ́jú ni ó wà nílẹ̀ akọ́jú ni ó wà lórí ṣùgbọ́n bí ẹ̀sìn tó ń lọ jù sínú òkòtò akọ́jú lọ́wọ́ ara ẹ̀ lórúkọ mẹ́lẹ̀ pẹ̀ ìrè gbọ́dọ̀ mẹ́lẹ̀ akọ́jú ta kékeré yẹra oyè ẹ̀ sì fọ́ lórí ẹ̀sìn ìbá àwọn ilé náà jẹ́ àwọn ilé akọ́jú náà wọ́n ti rẹ̀ ọ̀rọ̀ lọ àdéhùn òwúrò mọ́lù ọ̀pọ̀ mọ́lù ní nígbàjọ́ tọ́lọ̀ owó èyí lọ sí wa ọ̀rọ̀ sọ gbọ́dọ̀ àdéhùn ọ̀rọ̀ àdéhùn lẹ́yìn kọ́lẹ̀ sí ní ọ̀rẹ́ ní mo sì mọ̀ ní ìgbé ẹgbà òwúrò òwúrò èyí lọ kí wọ́n sọ wípé afọ́jú oní ọ̀nà sàn ṣe bẹ́ẹ̀ tí mo rí rè ọ̀pọ̀lọpọ̀ apákanú àbá àṣàbí ìdàgbé mi ọ̀hún tí wọ́n gbà lọ́gbẹ̀ ọ̀rọ̀ nígbà tí wọ́n ẹ̀zámi gbogbo àwọn ìlú wa ní ṣùgbọ́n ó wù ú mà lójú ọ̀rọ̀ òun wàlúùdá ìdàgbé náà òun ni ọ wà ákọ̀ọ̀nù àṣàwà ẹni tí ń fọ ìwọ onílò òní rẹ̀ ní tí ó mọ̀ ń pè ní kú ọ̀mọ̀ lọ ẹ̀mí ọ̀mọ̀ ọ̀pọ̀mọ̀ láàrọ̀ yóò sì wà máa mọ̀ lọ dá kótó kẹ́ńtà ìlú òde sẹ̀lẹ̀ lẹ́ ìmọ̀ ọmọ ìdí ìtọ́ dé àdáwò dé obìnrin ẹlẹ́ẹ̀kejì irú wo lọ́ọ̀ bá wà níjọ́ tó gbéṣẹ́ wá fàmì ní kọ́ńtrákì jẹ́ni lọ́fà iye kí inú ọ̀sọ̀kọ̀ orí ọ̀fẹ́ ẹ̀fọ́ sáàlù ló ṣiṣẹ́ ọ̀ wà láì dáadáa ní ilé ìyẹn fún ìfẹ́ máa kọ́kọ́ kí ọlọ́run sọ pé má àlàyé ló kù sí náà lè ṣe gbogbo ẹ bá jẹ́ pé dáadáa lọ́fẹ́ ẹ̀sìn tẹ́ ẹ wá rí pé ó ti sàdé òkùnrin jẹ́ dáàrin ní àwọn náà wà láì dáadáa ní ìsìn mẹ́rẹ́ni rẹ̀ kò wá ní rí nǹkan ṣe mọ́ ń tẹ́wàá lọ pé bí kó tó wá àti rẹ̀ lórí ìgbà yìí ṣùgbọ́n gbàrà ìgbà wọn ti gbàgbé ìgbà wà lọ́sàn-án lọ́sàn-án ẹni náà sì máa ń tọ́sẹ̀ ìṣúná tẹ́lifí dáadáa ò fi dáadáa sí i mọ́ àlẹ́ mọ́ sàbí sàbí èyí sàbí sàbí yìí ṣara àwọn àmà àṣìlá ìwé ìjà àwọn ṣé ẹni tó àdúgbò wọn lọ́mọ mélòó náà kí mo tó wà ní ọ̀nà tó fi rẹ̀ ẹ̀kú méjì wá sí sùkúrù ìgbà mo sábà wọ sùkúrù òun tó fi dé yìí márùn-ún náà mẹ́rin ẹ̀sìn lọ́ba ní ọmọ ilé ìjọsìn ọ̀pọ̀ pé àpò àti ilé ìgbà sílẹ̀ àbí ilé ìjọba tó lè káàkiri mọ́sálásí tí wọ́n tó fún ilé ẹ̀rí tẹ̀lé tó lè pàṣẹ àti ẹ̀rọ yìí máa káàkiri rí lásìkò márùn ìtọ́ padà láì wá ní àá. ṣé ìyá àwọn ọlọ́run tẹ̀lé ìtọ́ padà àwọn ọlọ́run ni wọ́n ṣe wá lọ́wọ́ mọ́ àyàwó mọ́kùsí ní ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé ẹni tó ti ṣe dáadáa lẹ́yìn náà ti ṣe dáadáa tí lẹ́yìn ò tí ò sì jí ẹ mọ̀ pé lẹ́yìn ò ẹ má tó máa wá máa sọ kì í má. ìwé àbàìṣe ẹbí lọ́yà àkọsí gbogbo ọ̀dọ̀ bàbáyé àlè ìlú ara àhá. mo ní ẹ̀gbọ́n sọ kọ́nà kẹ́ ẹ má mọ̀ lọ́yọ̀ kó sọ pé ní ìsìlámù bàrọ́ àdínmà pẹ̀lú àmánà ìrẹ̀ náà kẹ́ ẹ má mọ̀ lọ́yọ̀ nínú relation ìdájá ló ṣiṣẹ́ ilé ilé kàfíìràn jùmùú wà lẹ́yìn ibi ìgbàgbé ọ̀rọ̀mà òní ni wọ́n padà sí. ẹ ń bá jábọ́ lọ́nà ẹ̀nìkan látọ̀rí ibi ni ó wọ́n jọ ọlọ́dọ̀tò ní ó wọ́n sì kẹ̀kẹ́ ní òun tọ̀ òní ó kò wá san ọgọ́rùn-ún ràkúnmí díà tàbí ká gbé sí hundred million naira lásìkò táwọn ẹ̀ dàpọ̀ sósì màmá yìí ṣùgbọ́n ó mọ̀ nǹkan ní wò pé ó tó orin fún ọ ní lọ́nà òun sọ ọmọ pé tẹ́ ẹ bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó súnmọ́ pé ìjẹ náà fún tí wọ́n bá tiẹ̀ wà á lọ́wọ́ fòfò rákú ó fòfò rẹ̀ ní rẹ̀ tí ò kò bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni wọ́n wà sí ìpínlẹ̀ ọ̀ lórí gan ó lè mọ́tò wà tó bá dá lọ fún rẹ̀ tí ìkẹtẹ̀ náà tó rí bá wọ́n lọ rẹ̀ sì wọ́n ní díẹ̀ díẹ̀ o àwọn àfáà ní إذا انقلب نائم إذا إذا انقلب نائم أن يوصل يوصل كما توصل إليه بعد أربعة وبعد من مالك وبعد غيره هو مسافر òun lọ bá ṣàrọ̀ pípẹ́ ẹni pípẹ́ ẹni ọ̀gbọ́n rẹ̀ ló ti wá ṣùgbọ́n kèé ṣe wípé ara lè yọ sọ pé lóò àwọn gba ẹ̀mí láwọn ẹ̀bà pé irú àyè àlùbọ́tì sábà má má já ọ̀rẹ́ tó ọ̀rẹ́ kọ́kọ́ yìí ó ń tọ̀ wọ́n sàn bí àyè ọ̀sán ọgọ́rùn-ún àkàlẹ́ fún àwọn ará ilé ẹgbẹ̀ tí Allah rahman tọ́ba ìjọba ìjọba látẹ̀síwájú lórí àwọn àyẹ̀wò àwọn àtàkùn sábúrú ìkọ́tí inṣọ́lá dáàbò wá débi ọ̀rọ̀ ìhàbò yìí ni òun ní ọba tí ó ní ìran lásán yẹ ìpínlẹ̀ lẹ́yìn wọn ti bàbá rẹ̀ àwọn òun làwọn àpò àpamọ́ kò ní lórí pé lẹ́yìn ìbájọ́ níwájú ọlọ́run èèyàn pààyàn àwọn olórí ìlú tó jẹ́ wípé èèyàn pààyàn ìwé ìwé náà bákan náà só ní àsìkò pé àsìkò báyìí láti rí owó òṣùwọ̀n mẹ́ẹ̀ẹ́dẹ́gbàdéyọ́ láti báyìí ìpínlẹ̀ lẹ́yìn wọn ti bàbá rẹ̀ láti sọ̀rọ̀ الله الحمد لله الحمد لله الذي شرف النفس وكرمها علينا تلك النوم احمده ومجيده وأعبده واشهد